ala rasulillah wa ala alihi wa sahbihi wa mawala wa baad adúpẹ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ àlékún kẹ́ àti àlékún gẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run àti ọlọ́run kí wọ́n bá wọn. èyí ni àkọ́tọ̀ ètò yín ètò ahudan wa bushra eléyìí tí ọmọ ogun orí afẹ́fẹ́ báyìí gẹ́gẹ́ bí a sì mọ̀ pé òní jẹ́. muhammad bin abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh an-nikah lónìí á bẹ̀rẹ̀ sí ní sàlàyé fúnra wa nípa àgbéyàwó lábẹ́ òfin ọlọ́run ọba wa ìgbéyàwó tẹ rí yẹn ó bẹ nínú kájọkọ kájẹyàwó ara wa ó bẹ nínú tọ́lọ́run ọba ẹlẹ́dàá wa ní àdámá fún ọmọ èèyàn eléyìí ń bẹ láàrin èèyàn sí èèyàn àwọn ẹranko ó sì ń àwọn àwọn èèyàn sí èèyàn máa sọkọ àtìyàwó ara wọn àwọn akọ ń bẹ nù wọn abo ń bẹ nù wọn àwọn agitẹ́rì yẹn akọ ń bẹ nù wọn abo ń bẹ nù wọn ṣùgbọ́n èèyàn ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó dọ̀hún yàtọ̀ kò sí gẹ́gẹ́ bí àwọn ẹranko kò sí gẹ́gẹ́ bí àwọn ewéko ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sì lẹ́ni tó ṣe wípé ìfẹ́ tí ó máa ní sí èèyàn ẹ̀yà oríṣi kejì ọlọ́run ọba fi òfin dè é lọ́nà tó ṣe wípé yóò bá àpọ́nlé àti àgbéga eléyìí tọ́lọ́run ọba ṣe fọ́mọ èèyàn mu ọlọ́run ọba ò sí wá bí tó jẹ́ pé ìyá tó bí iná ni ó tún máa lé ká lọ́la kó n fẹ́ gùn subhanallah ọlọ́run àbò sí wa gẹ́gẹ́ bí àwọn adìẹ àwọn ẹni tó ṣe wípé ìyá tó pa tọ́pa ẹyin rẹ̀ tó yé lẹ́yìn tọ́pa ẹyin rẹ̀ òun náà ni ó tún máa gùn bọ́ba di lọ́la àwọn ò sì kápá subhanallah ọlọ́run ọba ó tu ètò ọmọ èèyàn ó tu lọ́nà tó dáa lọ́nà tó ṣe pọ́ bá àpọ́nlé tó ṣe fọ́mọ èèyàn mu ó sì bá títò sípò ọ̀gá tọ́lọ̀ ń tòsí pọ̀ ga ó bá a mú gan-an gidi ẹ rí i pé ọlọ́run sọ iye wa ọ sọ àpọ́nlé wa ìdí nìyí tó fi sọ pé bẹ́ẹ̀ bá jẹ́ni tó fẹ́ gbọ́ bùkátà tọkùnrin máa ní sóbìnrin tóbìnrin máa ní sọkùnrin ẹ gbọ́ gba ọ̀nà tá a ṣe lófin fún yín ni ọ̀nà tá a ṣe lófin fún yín eléyìí tó lápọ̀nlé nínú eléyìí tó ṣe pé yóò dá lórí wípé ọkùnrin fẹ́ obìnrin ní ìgbà tóbìnrin yọnu láti jẹ́ ìyàwó fún un tọkùnrin náà sì gbà láti jẹ́ ọkọ fún ìwà àṣepọ̀ wù mí ìwọ náà sì yọnu sí èmi gbà èmi náà sì fẹ́ bẹ́ẹ̀ rárá o ó tún gbọ́dọ̀ wáyé látara pé bàbá tó bímọ tó bí ọmọbìnrin òun òun ló ṣe ìjọba òun fi ọmọ òun yìí fún ọ kó fún ọ ní ìgbà tá a rí alkabul lọ́dọ̀ ọkọ tó fẹ́ fẹ́ yàwó pòun gbà á ní ìgbà tí ìgbéyàwó bá wáyé báyìí kò sí tàbí ṣùgbọ́n ẹ rí i pé ìfẹ́ wà ìfàmọ́ra ẹni ọ̀bẹ ìfọ̀kànbalẹ̀ ó sì tara rẹ̀ ṣẹlẹ̀ yàtọ̀ sí akàpàdé ara wa ń títì lára ara wa lára ara wa mú làkúra wa wọlé làbá kúkú pé àdọ́kọ àtìyàwó ara wa ẹ rí i pé tìbẹ̀rù bójú ni wọ́n fi máa ṣe títí láéláé tẹ fúra ti fúra lọ dáràn wọn máa rìn bẹ́ẹ̀ náà ni ẹni tó sọ wípé bàbá rẹ̀ kọ́ ló fi fọ̀n ìwọ náà lọ́kàn mọ̀nà tó jẹ́ pé wà àtàwọn kan tẹ̀ ń jọ ń kóra yín káńdì ìrégbè ẹ wàá sọ ẹnìkan tí ìṣe bàbá ọmọ wa ló fi fún ọ ni wọ́n fi wá ń gbé obìnrin kápó di ìyàwó rẹ̀ ó rí i pé títí láéláé inú ìfura lọ́mọ wà ti bẹ̀rù bójú ló fi máa bóbìnrin yìí ṣe subhanallah ẹ rẹ́ ń tọ́ fẹ́ ṣèrànù tó gbóbìnrin wọlé ẹ rí i pé ńgbà tóun àtòbìnrin yẹn tí wọ́n bá ń wọlé bọ̀ kódà kó ṣe pé ibi tí wọ́n fẹ́ tẹ̀ kọjá àwọn kápẹ́ẹ̀tì tó ṣe pé ó ní fóòmù lábẹ́ iná ni wọ́n tẹ́ síbẹ̀ lọ́nà tó ṣe pé péyàn bá ń fi bàtà gbolẹ̀ gan ẹnìkan ò ní gbọ́ péyàn rìn síbẹ̀síbẹ̀ wọ́n tún máa sọ́lẹ̀ tẹ̀ ni ṣé sí nìkan lọ́ọ̀kan

a sọ kí ni wọ́n sánmọ́ra yìí báyìí ah, ẹ oníyàwó ni ó lò wọ́n níyàwó obìnrin tó ń gbé wọlé ni a'udhu billahi minash shaitani rajim àmẹ́ni tó níyàwó ẹ̀rí pẹ́ nìkan ò ní kẹnu sí dépò pé ó tiẹ̀ máa sọ̀sọ̀ kù ẹ̀sìn Islam ní ìgbà tí ọgbà ìpè ká máa fẹ́ra wa lọ́nà tó dáa eléyìí ó mú ká lè sọ ìfẹ́kùfẹ́ ọkàn àwọn èèyàn eléyìí tí máa mú kéèyàn hùwà ń gbà bí ẹranko yóò fi fẹ́ kán lu gbogbo obìnrin islam nígbà tó gba ìpè fífẹ́ra wa náà ní ká máa fẹ́ra wa ó sọ mọ̀lẹ́bí kò jẹ́ kí mọ̀lẹ́bí ọ sọnù lọ́nà tó ṣe pé gbogbo ọmọ tẹ bá kú lẹ́yìn pọ̀ máa yín ni ọkàn yín ọ̀balẹ̀ pọ̀ máa yín ni nítorí pé kò sọ màálì nínú wa obìnrin náà kan rẹ̀ ó sì balẹ̀ ipò wọn máa bí màálì nítorí pé àwọn ọmọ tó ń bí wọn ní bàbá tó ṣe pé yọ dàn fún wọn bẹ́ẹ̀ náà ni ọkùnrin òun náà máa wò pé gbogbo àwọn ọmọ yìí ọmọ òní wọn wọn bá máa jọ̀hún lórí pé tí ọba jọ ó lè jọ bàbá rẹ tí ọba jọ bàbá rẹ ó jọ bàbá bàbá bàbá bàbá bàbá rẹ tí wọ́n gan ọ̀dá mà. tọ eléyìí ó mú káwọn èèyàn kan lè sokun ẹbí pọ̀ lọ́nà tó ṣe wípé ó tún mú kóbìnrin kan má di ẹranko tí gbogbo èèyàn kàn lè máa gùn gẹ́gẹ́ bí ọ̀kadà. ìsìláàmù wa ọ̀pọ̀ obìnrin lé o ó ní ọkọ ní kò ní o ìsìláàmù ọ̀farama kọ́ ọmọ wa ságbèrè ká kọ́ ọmọ àṣàṣẹ́wó ká kọ́ ọ̀ya panṣágàbìnrin ìsìláàmù ọ̀farama gẹ́bí ò ṣe gbà ife kọkùnrin náà gbégbá rẹ̀ gbé tó máa tanra rẹ̀ jẹ́ ṣúgá dáàdì ṣúgá bọ́ì ní tìranù ní tòfò ìsìlámù ọ̀farama kí lọ́lá ti ń bẹ wọn ká ṣègbéyàwó gan ẹ rí i pé ìṣègbéyàwó ó ń bẹ nínú àwọn súnà eléyìí tó lágbára púpọ̀ ìsìn bẹ nínú ìlànà tí àwọn aránṣẹ́ Ọlọ́run ọba tọ́lọ́run ọba aránṣẹ́ ilé ayé ìsìn nínú àwọn súnà tánàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó ṣe wá lójú kòkòrò láti mójútó. ọlọ́run ọba ẹlẹ́dà wa ó ń sọ nínú alukur'an nínú àyà kọkànlélógún nínú súrọ̀tù rum ó ní wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha wa ja'ala baynakum mawaddatan wa rahma inna fi dhalika la ayatin liqawmin yatafakkarun nínú àwọn àpẹẹrẹ yẹ́n fi dọ́ ọlọ́run mọ̀ òun náà ni àwọn àyàwó látara yín àwọn ọlọ́run dá wọn fún yín nítorí kẹ́ ẹ lè bá ní ìfarabalẹ̀ sọ́dọ̀ wọn. ọlọ́wọ́n bá wá fi ìfẹ́ àti ìkẹ́ ó fi sáàrin yín ó fi ìfẹ́ àti ìkẹ́ sáàrin ọkọ àtìyàwó ọlọ́wọ́n bá ní dájúdájú àmì ń bẹ́ńbẹ́ téèyàn ó fi dọ́ ọlọ́wọ́n bá mu fún àwọn ẹni tó ṣe pé wọ́n á máa ronú ẹni tí ò ronú àwọn ò lè mọ iye ká fẹ́yàwó ẹni tí ò ronú wọn ò lè mọ iye ká lọ lé ọkọ ẹ ti mọra yín tì tẹ́lẹ̀ ní tó fi jẹ́ pé èèyàn ọkọ rẹ lọ wà gbágbáágbá ṣé ẹ ti mọra yín ti tẹ́lẹ̀ ni tó fi jẹ́ pé ìjà ìyàwó rẹ lọ́ọ́ máa gbà gbogbo gbà subhanallah nítorí pé ọlọ́wọ́n bá ti fẹ́ sáàrin yín ni ó tún wáá fi àánú ó tún fi sáàrin yín ọlọ́wọ́n bá ó tún sọ fún wa nípa àwọn ànábì ọlọ́run tí wọ́n wá sọ pé ọ̀fẹ́ fẹ́yàwó ìwọ fẹ́ máa dá wà ni ọ̀fẹ́ máa dádì ọ̀fẹ́ máa kóńkó jábele dáńfó lọ fẹ́ wà láyé tiẹ̀ ta lọ fẹ́ fi jọ ọmọ àwọn ànábì ọlọ́run lọ jù ni nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run ọlọ́run sọ nínú àyà kejìdínlógójì nínú súrọ̀tù ra'd òní walaqad arsalna rusulan min qablik waja'alna lahum azwajan wa dhurriyya ìwà nabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam àmọ́ ti rán àwọn aránṣẹ́ kan ṣáájú tiẹ̀ torí rẹ̀ wọ́n yìí ṣàdádálẹ̀ èyí ṣe àdádálẹ̀ nínú àwọn aránṣẹ́ àwọn aránṣẹ́ kan ti síwájú rẹ̀ tẹ́lẹ̀ àwọn aránṣẹ́ yìí báyìí á ṣe wọ́n lẹ́ni tó níyàwó torí rẹ̀ bí wọn náà bá níyàwó kìí ṣe nǹkan ìyàlẹ́nu torí rẹ̀ yẹn á níyàwó ni wàdúrìyà a sì tún ṣe wọn lẹ́ni tó bímọ ẹ̀rí pa anabi tí ó tètè bímọ ọbẹ̀ lọ gẹ́gẹ́ bí anabi zakariya aleyhi salam qala rabbi habli min ladunka dhurriyatan tayyiba innaka sami'u du'a ìwọ ọlọ́run fún mi láwọn ọmọ àtàrà ọmọdé ọmọ tó dáa torí pé ìwọ lọ bọ olùgbọ́ àdúà bẹ́ẹ̀ la nabi wa ibrahim aleyhi salam lónà bẹ́lọ̀ kọ́lọ̀ wọn bó fóun lọ́mọ táwa ni wọ́n fẹ́ fi tiẹ̀ jọ nígbà tó sọ pé ò ní fẹ́yàwó àbí tó tiẹ̀ fẹ́yàwó tó tó ń wọ́nran tó lóò nídìí ọmọ kò sí ní tó fọmọ sí ọkẹ́ tí ìyá tiẹ̀ àti bàbá ẹ̀ táwọn ọba bí ọlọ́mọ báwo ni wọn ọba ti ṣe wà nípò ẹni tó ṣe pé òun náà wà ń fẹ́yàwó lónìí torí ẹ̀ ká fẹ́yàwó ó ń bẹ nínú ìlànà ká fẹ́yàwó ó ń bẹ nínú ìlànà ká lọ́kọ ó ń bẹ nínú ìlànà ọ̀kan nínú àwọn sàhábà ridwanullahi alayhim ó ní fa inna khayra hadhihi al-umma aktharuha nisaa ẹ fẹ́ yàwó torí pé ẹni tó lóore jù nínú àlùmọ́ yìí ìyẹn anabi wa ìyẹn anabi wa muhammad sallallahu alayhi wa sallam òun gan-an níyàwó rẹ̀ pọ̀ jù anabi wa sallallahu alayhi wa sallam ó tiẹ̀ síwájú kòkòrò ó síwájú kòkòrò pé ká fẹ́ yàwó anabi ọgbà kéèyàn máa dáàdi kó máa dáwà lọ́kùnrin àbí lóbìnrin abdullahi bin mas'ud radiyallahu anhu ó lá nàbì sallallahu alaihi wa sallam ó láwọn ń bẹ pẹ̀lú àwọn ń bẹ pẹ̀lú rẹ̀ nígbà táwọn jọ̀dọ̀ nígbà táwọn ò rí nǹkan kan ṣe anábì wa sọ fáwọn pé yá màá ash-shabab man istata'a al-ba'ata falyatazawwaj fa innahu aghaddu lil-basar wa ahsanu lil-farj wa man lam yastati' فعليه بالصوم فإنه له وجاء متفق عليه ولا النبي صلى الله عليه وآله ó lẹ́yìn ọ̀dọ́ ẹnikẹ́ni nínú yín tó bá ní ìkápá láti lè bóbìnrin lò yóò sì lè gbé ẹrù ẹ̀ kìí ṣe pé bí bóbìnrin lò lásán ó lè gbé ẹrù ẹ̀ ó lè gbé ìnáwó ẹ̀ kìí ṣe pé ọ̀kan lè bóbìnrin lò tó máa fìyà jẹ tó máa febi pa tó máa rìn hòhò tí ò ní níbi tí ó gbé tó ò ní lè tọ́jú ẹ̀ ẹni tó bá lè bóbìnrin lò tó sì lè tọ́jú ẹ̀ pẹ̀lú ẹ̀tẹ̀zọ́ wájú ya ọ̀yà ṣègbéyàwó onítọ̀hún ọ̀yà fẹ́yàwó lọ ń gbọ́ yẹn ò bọ̀dá o àtijọ́ ló ti firi àtijọ́ òníwọ́n náà ti dabi iṣẹ́ tiẹ́ lẹ̀ àtijọ́ ló ti ń pawó ọ̀pọ̀lọpọ̀ nínú wọn iṣẹ́ ojoojúmọ́ ni kò lè gbà owó tó kéré sí two thousand lójúmọ́ ọ̀n kàn ń dájọ́ ń dájọ́ ń o sì níyàwó kankan o níyàwó kankan á ń bọ̀sibọ́sí pápọ̀ ọlọ́mọ kan níjẹ́ lọ fẹ́ ṣe dà wọ́n ti lé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n o tún sọ ọmọdé ni ọmọdé ni ọmọdé ṣé owó lọ́sọ̀pọ̀ ní ni àbí bíbọ̀ àṣírí ebó ṣe máa bá a lọ nánu tó fi rọ́ lọ́mọ ọlọ́mọ kan tó fi dípò kìmọ́lẹ̀ òfun lóyún ọ̀bẹ̀rù ọlọ́wọ̀n ọba ni ó ti yẹ kí wọ́n fẹ́yàwó ta ni ń gbowó lọ́wọ́ rẹ̀ ṣé ìsìnkú òǹfowó ta tẹ́tẹ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ nínú wọn tó ṣe pé owó ti ń rí kò fi ṣe rere kìíní kan mmm ni ọmọ lọ fowó ta ńgbà tí lẹ́yìn lana àwọn tún dá mi lẹ̀ wọ́n ní nnn tó ńgbà tí n náà bá tún jóná tó lana wọ́n tún lè dá ooo wọ́n tún dálẹ̀ tí èdè zẹ́ẹ̀dì ẹ̀ńtọ́ bá sì bá wọn dé zẹ́ẹ̀dì wọ́n bara rẹ̀ nù kòtò tí ọ̀dà ẹnikẹ́ni tó bá ti lè bóbìnrin ṣe kò nídìí pé kọ́ máa dìdí mú kọ́ máa wá káàdì kọ́ máa kájọ sọ́wọ́ lójoojúmọ́ àní wọ́n fẹ́yàwó fẹ́yàwó lópin ìgbà tó bá pọ̀ bá lè bóbìnrin ṣe tó o sì lè gbé ìnáwó ẹ̀ fẹ́yàwó anábìíní torí bá fẹ́yàwó yẹn fẹ́ innahu aghaddu lil basar òun gan-an ló máa rẹ ojú ẹni sílẹ̀ jù ò ní rí wòkúwòwò ma ò ní wò wòkúwò ma ọ̀dẹni tó ṣe pọ̀ sọ ojú rẹ̀ ẹ rí gbogbo àwọn tí máa ri wòkúwò tí wọ́n máa wò tí wọ́n máa ara ń tó bi náà ni pé wọn níyàwó eléyìí kìí ṣe àwáwí kìí ṣe ṣàwíjàre fún wọn ṣùgbọ́n gbọ́dọ̀ rẹ ojú rẹ lẹ̀ wà tara rẹ̀ láǹfààní àti lè rẹ ojú rẹ lẹ̀ tí ó rí ojú rẹ rẹ̀ sílẹ̀ dáadáa ó náà ní kó o fẹ́yàwó torí rẹ̀ májà fara o tètè fẹ́yàwó wà á sọnù lè fọ́ọ̀rù òun gan-an ló tún bá ní sọ abẹ́ ẹni jù nítorí pé bí wọ́n bá níyàwó ìbàjẹ́ kan ò ní wò ó mà kí ni wọ́n fẹ́ fi ìbàjẹ́ sí kí ni obìnrin kan ń gbé ká tí ìyàwó tiẹ̀ náà ní kí ni ẹnìkan fẹ́ fi mú ọ tí ìyàwó tiẹ̀ náà ní lára tiẹ̀ ànábì wa lẹ́ni tí òbá ti wá lè sèpè ìyàwó fàálẹ́ ìhìrì sọ kọ́mọ kẹ́nu ró sẹ̀sìn fọ́lọ́ ọmọ sẹ̀sìn yá ọmọ kẹ́nu ró láti fi sẹ̀sìn fọ́lọ́ nítorí pé tó o bá ní agbára láti jọba ó sì lágbára láti jẹba torí pé tó bá ń sọ siyam fa innahu lahu wija yóò dà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n tẹ̀ lọ́dà fún ọ ni yóò dà bí ẹni tí wọ́n tẹ̀ lọ́dà òní jẹ́ni tí ọmọ wa jẹ́ pé ara rẹ̀ ọmọ alẹ́ ńlẹ́kúlẹ̀ láti jẹ́ pé tó bá ti róbìnrin nígbà tó bá ti sọ siyam ara rẹ̀ ọmọ rọ̀wọ̀ ìwọ̀n torí ẹ̀ kẹlẹ yìí ó lè bá a ṣe ṣe ọ̀dọ̀ wà àwọn òbí o òbí lọ́kùnrin òbí lóbìnrin ẹ jẹ́ ká ran àwọn ọmọ wa lọ́wọ́ wọn ti ṣe jẹni tó ṣe é pé wọn lọ sílé ọkọ lóbìnrin wọn sì gbé ìyàwó eléyìí pàtàkì púpọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà míì ọmọ òpó wọn sọ ọmọ òpó sọ ọkọ àwọn òbí náà ni wọn sọra àwọn dòkúta àdìgbòlù àwọn àmọ́ sọ pé ìgbéyàwó lòun fẹnu pè báwọn ìlú lọ ọkọ ló mú jábújá báwọn adúrú náwó adúrú wàhálà ti ń bẹ́ńbẹ́ bó làwọn fowó ẹ̀ sí nígbà tó ọmọ bá sì lọ gbóyún ẹyẹ wá kò ní yà wọ́n lẹ́nu nítorí pé àwọn náà ti ṣe foundation rẹ̀ fún kò ní yà wọ́n lẹ́nu torí pé bó làwọn náà ṣe wọlé ọkọ láwọn ìyá wọn bó làwọn náà ṣe fẹ́yàwó láwọn bàbá wọn tó ẹ sì mọ̀ pé òwú tí ìyá bá ràn iná lọ́mọ rẹ̀ òwú tí ìyá bá gbà iná lọ́mọ rẹ̀ wọ́n àkùrọ̀mọkùnrin wá ọ̀dọ̀wọ̀ wa ọ̀dọ̀wọ̀ wa lábẹ́ òfin ọlọ́run ọba wa lábẹ́ òfin ọlọ́run bá wa ká ṣègbéyàwó ká lọ́ọ́lé ọkọ onítẹ̀sìn islam fi kọ́ wa kí ni wọ́n ń pè ní àníkà wọ́n ní ó ní aqdun shar'i yaqtadi hillu istimta'i kulli min az-zawjayni bil-akhar wọ́n ní àjọṣepọ̀ kan ní tí sẹ̀rí àmúwa eléyìí tí máa bí tí èkíní kejì àtìyàwó wọn láǹfààní àti máa jẹ̀gbádùn ara wọn àjọṣepọ̀ kan ní tíṣẹ̀rí àmúwa tí máa bí kéèkìní kejì ọkọ àtìyàwó wọn láǹfààní àti máa jẹ̀gbádùn ara wọn. kí ló dé tíṣẹ̀rí à tó fi gbà yí pé ká máa fẹ́ra wa. ìdí ni pé ká fẹ́ra wa òun náà ni àyè kan tó dáa eléyìí tó ṣe pé á láǹfààní ń láti lè fi láti lè fi kọ́ mọ̀lẹ́bí tiwa àwa náà dẹni tó lọ́mọ àyè kan ni tó ṣe pé èèyàn máa ń lò láti fi ṣọ́ abẹ́ rẹ̀ láti fi kójú kúrò nídìí ìbàjẹ́ láti fi kóra kúrò nídìí ìranù àti pé ká fẹ́ra wa ìbàlẹ̀ ọkàn bẹ́ẹ̀nbẹ́ẹ̀ nítorí pé látàrí pa fẹ́ra wa èèyàn dẹni tó ní ẹnìkan lọ́dọ̀ tó nífẹ̀ẹ́ rẹ̀ téèyàn ké tà èèyàn dẹnìkan tó jẹ́ pé èèyàn lẹ́nìkan lọ́dọ̀ tí ń bá èèyàn ro téèyàn ń tí ìdùnnú èèyàn tí ń bẹ pẹ̀lú èèyàn nínú ìdùnnú tí sì ń bá èèyàn banújẹ́ lórí tó bá jẹ́ nǹkan banújẹ́ fún yàn. bákan náà nínú tó fà tí ṣeré àfisí lẹ́tọ̀ wípé ká máa fẹ́ra wa òun náà ní pé ká fẹ́ra wa òun náà lọ́nà tó dáa jù téèyàn lè fi bímọ táwọn èèyàn tí wọ́n fi máa pọ̀ nílé ayé wa ń bì òun náà sì ni ọ̀nà kan tó ṣe pé tá a bá gbàbẹ̀ yóò mú kí gbogbo ọmọ tá a bá bí gbàbẹ̀ wọn wọ́n ọmọ ìyá ara wọn ọmọ bàbá ara wọn tí ò ní sínú wípé àyè máa ṣe nǹkan kan náà àbí nǹkan kan náà ni wá. bákan náà nínú tó fàtí ṣeré wípé ká máa fẹ́ra wa òun náà ni pé fífẹ́ra ẹni òun náà lójú ọ̀nà kan tó dáa jù tí tó kọ́ wá bá mu ọkùnrin wa lọ kàn lóbìnrin lóbìnrin lójú ọ̀nà àbí kóbìnrin gbéra rẹ̀ lọ bọ́kùnrin ọlọ́kùnrin ọ̀tọ̀ oorun ọbàjẹ́ ọba lòmà ṣùgbọ́n látàrí pa afẹ́ra wa ọkọ yọlọ bá ìyàwó rẹ̀ ìyàwó yọlọ bọ́kọ rẹ̀ nígbà tó bá rìn sí kálukú wọn lára tó rìn sí wọn lọ́kàn ipò òun fẹ́ táwọn fara nura pẹ̀lú èkejì òun látàrí pa afẹ́ra wa nínú hikima tó tún wà ń bẹ̀ẹ́ òun náà ní wípé átara rẹ̀ àwọn náà dẹni tí ó dá mọ̀lẹ́bí kan tó dá sílẹ̀ tí mọ̀lẹ́bí tèmi bá dá títí ẹ̀ náà bá dá títí onítọ̀ náà wa ògédé àwọn èèyàn tó dá iná ni wọ́n wà ń bẹ̀ ọkọ máa ṣiṣẹ́ yóò máa ṣe wàhálà lórí bí ó ti ṣe tọ́jú ilé bí ó ti ṣe tọ́jú ìyàwó àtọmọ yóò náwó lé wọn lórí yóò mójútó wọn ìyàwó ọmọ mójútó àwọn ọmọ yóò yọọ ma tètò rẹ lọ́nà tí ó da eriko pé àwọn ọmọ dàgbà wọn dọ́mọ tó da àwùjọ náà yọọ padà gbádùn ara rẹ ẹni tí ń gbénu rẹ̀ náà padà gbádùn rẹ̀. bákan náà ní ìgbà tá a bá fẹ́yàwó nínú hikima tó wà ń bẹ̀ òun náà ní pọ́kùnrin náà di a bá di ìyá à àṣebíyàn di bàbá nù bíyàn ṣe di ìyá òjò bá èwo ni ọ̀wá tó èwò nínú rẹ̀ kí ni ìdájọ́ pé ká tiẹ̀ ṣègbéyàwó dájúdájú ká fẹ́yàwó ká lọ́kọ súnà ni lópin ìgbà tó bá yẹ pé èèyàn nífẹ̀ẹ́ ìfẹ́ obìnrin ó wà lọ́kẹ̀yàn èèyàn zina lópin ìgbà tó bá ṣe wípé èèyàn nífẹ̀ẹ́ obìnrin àmì èèyàn àti ṣe zina torí pé èyàn ẹsẹni tó lè ṣe zina èyàn lè kóra rẹ̀ ń jànù ẹni tó bá rí bẹ́ẹ̀ ajẹ́ pé súnà ni pé kó ṣègbéyàwó kìí sọ̀ràn yìí torí àwọn àǹfààní tó pọ̀ ń bẹ ìlọ́fà la fi pè ní níta àfẹ́fùn ṣùgbọ́n ìgbéyàwó máa ń jọ̀ràn yìí lórí ẹni tó bá nífẹ̀ẹ́ obìnrin tó sì ń bẹ̀rù pé òun ṣe zina náà ni tó wọn bá fẹ́ yàwó tó bí ara rẹ̀ ti ṣe máa ń sáná sọ̀rọ̀ obìnrin ó lágbára púpọ̀ tó irú eléyìí ọ̀ràn yẹn ni kó fẹ́ yàwó nítorí kọ́ mọ́ba àdìpọ̀ ṣe zina torí ma la yatimmu tarkul harami illa bi fi'lihi fa fi'luhu wajib nítorí wípé àní pàǹtọ́jẹ́ ìwọ̀t àyàfi pẹ̀lú kásí ṣíṣe rẹ̀ ti di ọ̀ràn yìí torí ẹ̀ báwo láti ṣe wá ṣẹ̀ṣà ìyàwó tá a fẹ́ fẹ́ ọ́ dáa ẹni tó bá fẹ́ yàwó orí póbìnrin tó ń fẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sí ni tó sì jẹ́ bímabíma ó sì dáa púpọ̀ kó ọmọge ọ̀dà púpọ̀ pé kọjọ́ magi kọjá ẹni tó lẹ́sìn kó sì jẹ́ ẹni tó jẹ́ pé ọ sọ́ra rẹ̀ ó kóra rẹ̀ ń jànà ọ sọ abẹ́ rẹ̀ pé sọ ní níranù èyí alágbèrè mi ni. àbò yìí rà Abu Hurayra radiyallahu anhu ọgbà ẹgbà wá wá látọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam oni tunkahu al-mar'atu li arba'in limaliha wa li hasabiha wa jamaliha wa li diniha fadfar bidhati ad-din taribat yadak muttafaqun alayhi. ànábì ní nǹkan mẹ́rin ni wọ́n máa ti torí rẹ̀ fẹ́ obìnrin wọ́n á máa fẹ́ nítorí dúkìá rẹ̀ wọ́n á máa fẹ́ nítorí ìbí rẹ̀ mọ̀lẹ́bí rẹ̀ wọ́n á sì máa fẹ́ nítorí ẹwà rẹ̀ wọ́n á sì máa fẹ́ nítorí ẹ̀sìn rẹ̀ ìwọ ẹni tó lẹ́sìn ni kò mú o ẹni tó lẹ́sìn ni kò mú àìjẹ́ bẹ́ẹ̀ wàá di òmúlẹ̀mọ́fò alimami Bukhari àti Muslim ló gbé jáde eléyìí túmọ̀ sí wípé kókó nǹkan tá a ní láti ṣàkíyèsí nígbà tá a bá fẹ́ fẹ́yàwó òun náà lẹ̀sìn rẹ̀ kìí ṣe owó rẹ̀ nítorí pé kí ni wọ́n fẹ́ fowó obìnrin ṣe kọ́lọ̀ mọ́ sí wa lẹ́ni tó ṣe wípé gbígbọ́ bùkátà rẹ̀ ọwọ́ ìyàwó ni ó wà kọ́lọ̀ wọn bá kó sí wa lẹ́ni tó ṣe pé yóò lè máa tọ́jú ilé ní ìgbà téèyàn bá ń tọ́jú ilé tẹ́ ń bá mú nínú tọ́lọ̀ wọn bá fún yín téèyàn ń tọ́jú ilé ẹ̀ ń sẹ́nà àti rálẹ̀kùn ni nítorí pé gbogbo ọjọ́ tilẹ̀ bá mọ́ lọ́lọ́mọ ń sọ màlẹ́kà méjì kalẹ̀ àwọn màlẹ́kà yóò máa sọ pé اللهم أعط منفقا خلفا وأعط ممسكا تلفا ìwọ Ọlọ́run ẹni tí bá ń náwó rẹ̀ máa fi mí rọ́pò fún ẹni tí kì í bá wá ná tó jẹ́ pé olùpàá kánámọ́tọ́rọ́ ni ìparun ni kò máa fi ṣètò dúkìá rẹ̀ nígbà tẹ́ bá lówó tẹ́ ń tọ́jú ilé tẹ́ ń tọ́jú ọmọ tẹ́ ń tọ́jú ìyàwó àlékún ọmọ bá dúkìá yín ìgbà tẹ́yìn ò bá tọ́jú ilé ẹ̀ tọ́jú ìyàwó ẹ̀ tọ́jú ọmọ ìyàwó gan ní tọ́jú yín onítúngbèsè yín lẹ́nu onísanwó ilé onítọ́jú àwọn ọmọ yọ dàbí ìgbà tí ẹ ti gbé ọkà yín fàjà jẹ ni o ìyàwó ni wọn máa ní àlékún ònlọ́lọ́wọ́n máa bùkún nítorí pò ní náwó ònlọ́lọ́wọ́n máa ṣàlékún fún ọ̀rọ̀ rẹ̀ wàá dàbí tẹni tí wọ́n gba sòkòtò ń di rẹ̀ tán gbé yẹ̀rì sí torí ẹ̀ kí lọ fẹ́ fẹ́ obìnrin sí nítorí owó rẹ̀ ọ̀pọ̀ àìmọye èèyàn lọ fẹ́ fẹ́ yàwó ni wọ́n máa béèrè lọ́dọ̀ yàwó pé iṣẹ́ wò lọ́kọ́ tó níṣẹ́ lápá ọkùnrin gan ló yẹ ká béèrè lọ́dọ̀ rẹ̀ pé sẹ́wò lọ́kọ́ sọ́níṣẹ́ lápá ìwọ ló ní láti tọ́jú ìyàwó kìí ṣe ìyàwó ní ọ̀tọ́jú rẹ̀ ìgbà tó wá ṣe pé rọ̀lẹ́ ayé tá a wà yí báyìí gbogbo nǹkan ti dàrú máwọn èèyàn lọ́wọ́ wọ́n máa béèrè pé ṣé ní ó níṣẹ́ lápá àbí sọ́mọ olówó ni táwọn òbí rẹ̀ ọmọ kówó fún subhanallah àti rẹ́ni tó kọ ìyàwó mo lòṣì ló ń fẹ́ wọn ò lówó nu fámìlì rẹ̀ bákan náà ẹni tó bá fẹ́ obìnrin nítorí ìdílé tó ti jáde àìmọye ìdílé tá a kà fún ìdílé ńlá àìmọye mọ̀lẹ́bí tá a kà fún mọ̀lẹ́bí pàtàkì tó ti padà di mọ̀lẹ́bí lásán ìdílé tó ti padà di pé wọ́n omi ga ọlọ́run náà ló máa lẹ̀ torí pé ọlọ́run ọba ló máa ń gbé ni ga òun ló máa ń rẹ nílẹ̀ bàbá sì fẹ́ obìnrin nítorí ẹwà rẹ̀ ẹwà kásùn kájí kásùn kájí ńgbà ọba yá ẹni tá a pè ní arẹwà obìnrin ó lè padà di òbúrẹ́wà tọ́jà pé láì jẹ́ pé wọ́n fa bàmú sílẹ̀ kẹ̀ ẹ̀kẹ́ ó bẹ̀rẹ̀ sí ní fa bàmú torí bí ẹ̀ǹbá ti ṣe ń dàgbà sí bẹ́ẹ̀ ọmọ àwùjọ yẹ pé ẹwà rẹ̀ lọ́wọ́ àfọwọ́rà nígbà tó bá ti di pé kọ̀ọ̀rẹ́ máa ń kọ́ ọmọ gbójú kúrò níwájú rẹ̀ ni ò ní fẹ́ rójú rẹ̀ má amẹ́sìn akramakumullah ojoojúmọ́ lẹ́sìn máa jẹ́ kóbìnrin ọ̀rẹ́ wa pàápàá jùlọ tí bá nímọ̀ nípa ẹ̀sìn sí lójoojúmọ́ tí bá ń kọ́ nípa ẹ̀sìn lójoojúmọ́ ojoojúmọ́ lẹ́sìn ó máa jẹ́ ọ̀rẹ́ wa báwo la ti wá ṣe fẹ́ mọ̀ kóbìnrin yìí lẹ́sìn. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba kí wàá sàn olùmọ̀wá ní ẹ̀sùn olóore ọ̀rọ̀ là ń gbọ́ àwọn ẹja gbìyànjú kí àwọ̀ ọ̀dọ́ ẹja fẹ́ yàwó Kama má jẹ́ ẹni tí yóò máa ṣe sìná ká má bàa jẹ́ tí